káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá. gbajúgbajà akọrin ẹ̀mí ni Àdùkẹ́ Gold ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ kí tọkọtaya ìlú mọ̀ọ́ká tọ́pẹ́ àlàbí àti ọkọ rẹ̀ sọjí àlàbí bí àwọn méjèèjì ti pé ọdún mẹ́tàlélógún nínú ìgbéyàwó èyí ló jẹyọ lásìkò tí adúkẹ́ gòdì fi àwòrán tó rẹwà èyí tí ṣe ti tọ́pẹ́ àlàbí àti ọkọ rẹ̀ sórí ìtàkùn ayélujára lẹ́yìn tí gbogbo àwọn ènìyàn gbogbo tí wọ́n jẹ́ olólùfẹ́ tó ń ti alátẹ̀lé ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí adúkẹ́ gòdì sì ń kí wọn wípé wọ́n kú oríire ọlọ́run kò ní jẹ́ kí ilé wọn kó dàrú ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adẹ́rìn-pọ̀ṣọ́nù ni àti ẹni tí ó tún jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Kwara lórí ọgbọ́n àtinúdá ìyẹn Cute Abiola ló ti ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run wípé àná òde yìí ló pé ọdún kan gẹ́rẹ́gẹ́ tí òun wà ní àtìmọ́lé àgọ́ àwọn ikọ̀ ológun orí omi lásìkò tí wọ́n fi ọwọ́ òfin mú òun látàrí wípé òun ṣẹ̀ sí òfin àti ìlànà àjọ náà ó sọ wípé ohun gbogbo lọ́wọ́ orí àti ìdojúkọ gbogbo lọ́wọ́ àtìlẹ́yìn olódùmarè ni èèyàn fún borí rẹ̀ ó wà ní lánàá òun jagun lónìí ọlọ́run ti mú òun borí ó fi eléyìí ṣàlàyé bí ó ti fi àwòrán ara rẹ̀ nínú ọ́fíìsì kan eléyìí tí í ṣe tirẹ̀ sórí ìtàkùn ayélujára léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé cute Abiola ẹ̀kọ́ pàtàkì ló jẹ́ fún wa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà akéwì àti olórin ní Bẹ̀ríọlá ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣàlàyé fún àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo wípé kí wọ́n máa retí nǹkan ńlá kan láti ọwọ́ òun eléyìí tí ó pè ní bọ̀dá alákọ̀rí ó sọ eléyìí lásìkò tó fi àwòrán tó ti fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára tó sì kọ́ síbẹ̀ wípé àwọn ò ṣeré rárá o bó ti wulẹ̀ borí ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà àti ìlúmọ̀ọ́ká olórin Portable Ọ̀làlọ́mí tí ó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún mọ̀ sí zẹ̀ òun ló ti fi tàkùn ayélujára rẹ̀ sọ wípé òun ti ra àwọn irinṣẹ́ tuntun fún iléeṣẹ́ ìporinpọ̀ tòun déètì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ fún wípé ó kú ìnáwó pọ́tébù òun ẹni tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí ìkà tàbí ọ̀dájú ọmọ lórí ìtàkùn ayélujára gẹ́gẹ́ bó ti máa ń pera rẹ̀ ní báyìí ó ti wá sórí ìtàkùn Instagram rẹ̀ láti sọ o Ọlọ́run ti pèsè àwọn irinṣẹ́ tuntun fóun láti lò lójúnà àti lè jẹ́ kí iṣẹ́ tòun tẹ̀ tó ti fi fọ́nrán fídíò ṣàlàyé rèé ẹ díẹ̀ nínú ẹ̀. ajé ó ń lòdì lọ́wọ́ ẹsẹ̀ ti ní o sọ̀rọ̀ burúkú dọ́là oníkọrin kẹ oníkọrin kẹ ọ̀sán máa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà Yọ̀mí Casual ó jẹ́ gbajúgbajà aránṣọ àti aṣe àwọn ìlú mọ̀ọ́ká lóge òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ tó kọ síbẹ̀ wípé ta ni o kò lè pè láti fi sí spíkà kí gbogbo ènìyàn lè máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré adẹ́rìn-pòṣónú gbogbo ló ti ń lo ìtàkùn náà láti máa kọ orúkọ ẹni tí kò lè pè tàbí tí kò lè pè wọ́n kó fi sí spíkà kódà wòlíì àrólé wá sórí ìtàkùn ayélujára náà láti kọ orúkọ àṣírí kọ́mẹ́dì àti àwọn ẹlòmíràn síbẹ̀ tẹ́ ẹ bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń sọ ẹni tí kò lè sọ eléyìí fún nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí kò yẹ kí etí máa gbọ́ òun ló máa máa jáde láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àwọn gbogbo kò pẹ́ tí Yọ̀mí Kajùà fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká gbogbo bẹ̀rẹ̀ sí ní fi orúkọ àwọn tí wọn kò ní fi sí spíkà bí ó bá pè wọ́n ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ẹ máa retí orin tuntun ní aago méje òní ta lẹni tó sọ ọ̀rọ̀ yìí gbajúgbajà olórin ní tẹ́ni òun ló ti fi àwòrán ọlọ́kan òjọ̀kan gẹ́gẹ́ bí àwòrán iṣẹ́ tuntun rẹ̀ èyí tó ń bọ̀ níta sórí ìtàkùn ayélujára Instagram àti Twitter rẹ̀ tó sì sọ wípé ẹ máa retí orin tuntun ní aago méje lónìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kọ sí abẹ́ rẹ̀ wípé tẹ́ni a ò lè dúró a fẹ́ gbọ́ a fẹ́ wo orin tuntun eléyìí tó sọ wípé ó ń bọ̀ lọ́nà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin àwọn ìlú mọ̀ọ́ká ọlọ́gbọ̀n àtinúdá tí a mọ̀ sí content creators ìkòròdú boys òní wọ́n ti ṣe ẹ̀yà ìpolongo sinimá ẹlẹ́ṣin ọba tiwọn bí wọ́n ti fi fọ́nrán náà sórí ìtàkùn ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kan sáárá sí wọn tí wọ́n sì sọ wípé iṣẹ́ gidigidi ó ní àwọn ọmọ wọ̀nyí ń ṣe láti ní ọgbọ́n àtinúdá ló lójúnà àti ṣe àgbékalẹ̀ àwọn nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò lè ṣe Ìkòròdú boys ni wọ́n ti máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpolongo tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ní báyìí bí sinimá ẹlẹ́ṣin ọba ti jẹ́ èyí tó ń lékè báyìí lórí ìtàkùn Netflix àwọn ọmọ wọ̀nyí ti ṣe ẹ̀yà ìpolongo tiwọn tí wọ́n sì fi sórí ìtàkùn ayélujára Instagram wọn ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. ìyàlọ́jà gbogbo àwọn ọmọbìnrin rẹ̀ pátápátá nínú ọmọ ta ló ń ẹlẹ́sìn ẹlẹ́sìn ọba. gbogbo yín sọ pé mo wà. ọmọbìnrin yìí kọ́ dédé wọnú ọjà ó sì tọ́nà sọ́jà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà Elbethel King tí ó jẹ́ ìlú mọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣọ́nù ló ti ń fi àwòrán ọlọ́kanjọ̀kan dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run wípé lóòótọ́ kì í ṣe ọjọ́ ìbí òun o ṣùgbọ́n òun kàn ní láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run ni nítorí wípé lánàá òun jẹ́ ẹni tí kò lè dá owó ilé òun san kódà òun ń jẹ owó iná ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àbùkù àti ẹ̀sín gbogbo òun ni wọ́n rán sí òun ṣùgbọ́n lónìí òun ò mọ̀ wípé ọlọ́run lè gbé ògo fún ọ̀lẹ òun léyìí tó sì ń dá gbogbo ògo àti ọlá padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹni tí ó jẹ́ kó ṣeé ṣe fún òun láti rí ọwọ́ ọ̀rí àti láti rọwọ́ mu lọ sẹ́nu elbete king òun ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ó gbógo fọ́ọ̀lẹ̀ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká akórinpọ̀ àti olóòtú orin olúwadámilọ́lá òdònú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí eléníyàn ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti máa gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn eléníyàn tí a mọ̀ sí ìlúmọ̀ọ́ká akórinpọ̀ tí ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lálejò nínú iléeṣẹ́ orin rẹ̀ pàápàá àwọn ìlúmọ̀ọ́ká olórin gbogbo olóòtú lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ọ̀dọ́ nímọ̀ràn wípé nínú ohun gbogbo tí wọ́n bá ń ṣe kí wọ́n má káàárẹ̀ kí wọ́n tẹ̀síwájú wípé ní ọjọ́ kan dídùn ni ọsàn yóò so ètò bí ó ti ń sọ eléyìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn ayélujára ń sọ wípé òdodo ọ̀rọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀gá àgbà àjọ EFCC Abdulrasheed Bawa òun ló ti sọ wípé ó ṣeé ṣe kí owó dọ́là já wá sí igba náírà pẹ̀lú ìgbésẹ̀ tí ìjọba àpapọ̀ ń gbé láti ṣe àtúntẹ̀ àti àtúnṣe sí owó náírà èyí léyìí ló sọ lórí ìtàkùn ayélujára ó tilẹ̀ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé gẹ́gẹ́ bí òfin ọdún mẹ́jọ mẹ́jọ òun ló lẹ́tọ̀ọ́ láti máa ṣe àtúnṣe àti àtúntẹ̀ sí owó náírà ṣùgbọ́n owó náírà orílẹ̀-èdè nàìjíríà ó ti tó ogún ọdún tí wọ́n ti ṣe ìpààrọ̀ rẹ̀ wípé ní ọwọ́ tí ìjọba àpapọ̀ ń gbé láti ṣe àtúntẹ̀ àti àtúnṣe sí owó yìí yóò ran owó náírà lọ́wọ́ láti tún rí ọwọ́ hàn rí láwùjọ èyí ló sọ lórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń sọ wípé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ọ̀nà ò ní dí kí adìyẹ má lè dé ibi ẹyin rẹ̀ nítorí náà má jẹ́ kí ohunkóhun di ọ lọ́wọ́ láti dé ibi tí olódùmarè yàn fún ọ gẹ́gẹ́ bí ibùjókòó ògo rẹ̀ àṣeéṣe títọ́ fi máa dìgbà míì tá ó máa fi ire àti àánú pàdé ó dàbọ̀.